ومن لهم مثلا خلق جعلنا لأحدهما جنتين أعناب وحفظناهما بيمين وجعلنا بينهما زرعا كلا الجنتين آتت أكلها ولم تكن فيه شيئا وقد وفجرنا خلالهما أنهارا وكان له كلب فقال لصاحبه وهو يشاعره أنا أكثر منك أنا أكثر منك ولو لأعد نفرا ولقد جنته وهو الظالم في نفسه قال ما أظن أن تزيد هذه أبدا وما أظن الساعة قائمة ولئن جئت إلى ربي لأجدن خيرا منها لأجدن خيرا منها انقلبا قال له صاحبه فتصدقوا الذي خلق عليكم من تراب ثم من نطفة ثم خلق فرجها لكنه الله ربي ولا أشرك بربي أحدا ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا إله إلا إن ترى الأرض الذي كما لم يكن

فأصبح القلب الأكمل على ما أنفق فيها وهي صادقة على فلوسها ويقول يا ليتني لم أشرك بربي أحدا ولم تكن له فئة ينصرونه من دون الله وما كان منتصرا الحق عقبا الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدعكم الله أبا الحمد لله Dákọ́fún ọlọ́run ọba lẹ́ẹ̀kẹ́ sí ọpẹ́lú fún ọlọ́run ọba ọba ogun àgbà ńlá ayé ọba tó ń ṣe ní ọ̀rùn fún wa a tó lè péjọ níwà lẹ́yìn òní tí ààwẹ̀ ọwọ́ máa di mẹ́fà ìdáka nínú ìdá márùn òní òun ló ṣe dédé ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹta ọdún 2023 ọdún ìta wà ń bẹ̀yìn 1444 tí a lẹ́gbẹ̀ wa Muhammad sallallahu alaihi wasallam tó ti ṣe hijira láti ìlú Mọ́kà lọ sí ìlú Mọ̀kínà ìkẹ́ àti ẹ̀kọ́ lọ́gbà lẹ́gbẹ̀ náà ọlọ́gbà ọ̀rọ̀ alẹ́ rẹ̀ àwọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tó bá ń ṣe rẹ̀ kọ́ sí tó ń lọ́gbẹ̀ ẹ̀ta a ti máa tẹ̀síwájú lọ́wọ́lẹ́ ní àná ọlọ́run ọba wa ọmọ àpèjúwe wá fún wa pàápàá jùlọ ọ́fíìsì àkàndé fún ànábì Muhammad sallallahu alaihi ẹni tó fi pé àwọn ọlọ́lá jùlọ nínú àwọn kùrẹ́ṣì tí wọ́n jẹ́ ka wọ́n ní kò káàtà sáàtàbí àwọn aláìní nínú àwọn mùsùlùmí àwọn náà ní kò káàtà ó ń ṣe ọlọ́run ọfẹ́ rọ ọba àwọn ọlọ́lá bẹ́ẹ̀ni pé tí wọ́n bá gba ìsìláà ìsìláàmù ó ti ṣe yóò ti tẹ̀síwájú ṣùgbọ́n ọlọ́run ọba ó jẹ́ káàdẹ̀ bí ọmọ tó kò só orí lọ́dọ̀ wọn orí ń bẹ lọ́dọ̀ àwọn aláìní tó jẹ́ mọ́sùlùmí látara àwọn ikọ̀ méjèèjì tó jẹ́ kọlọ́wọ́n ló gbé wá nípa pé ẹni tó bá wù ó ọlọ́wọ́n ẹni tó bá wù ọlọ́wọ́n bá wá mú kí ni ohun tí ó máa bẹ fún àwọn kí ni ohun tí ó máa bẹ fún àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n lórí akọ́lù náà tí lọ́nà tó fẹ́ gbé ọ̀rọ̀ nípa àkàwé mìíràn nípa àwọn ọ̀kan ọlọ́run ọba tẹ olówó lọ́wọ́ ọlẹ́sílẹ̀ ọmọ rẹ̀ pọ̀ ọ̀rẹ́ aláìnílò oní ìjẹta ọlọ́run ọba nìkan lọ́ba dúró

kò sí ohun tó burú ẹni tí ìbá ṣe mùsùlùmí èyí lè jọ máa ẹnu pé ọ̀rẹ́ wọn léwọ̀dé èyí gbọ́dọ̀ bá ṣùgbọ́n kájọ máa gbádùgbò ọ̀rọ̀ ọmọ dàwápọ̀ kájọ máa gbé inú kájọ ti kọ̀ọ̀kan kọmọdé ṣùgbọ́n wọlé ọ̀rẹ́ wọn láńpẹ̀ lọ́rẹ̀ wọlé wọlé ọ̀rẹ́ bàtà kanáà aṣọ kanáà oúnjẹ kanáà àṣírí ara wa títúgbọ́ mẹ́lọ́wọ́ ara wa ńlá tí ìbá ṣe mùsùlùmí àbúdọ̀ bá ṣe lọ́ ẹ̀bẹ́ ṣùgbọ́n kò tóun tó wọ́n tó gbowó kí ìdùnnà jẹ́ tiẹ̀ ó rí ọmọ abẹ́kù kábà dúró náà ìbànújẹ́ ní ìbànújẹ́ ayé ọkọ̀lù kábà fẹ́dù torí ìpájọ wà ládùúgbò torí ìpájọ ń gbé lágbó ilé kan náà torí ìpájọ wà ní ìlú kan náà oṣù tó ìtẹ̀ta fẹ́ wá lónìí jẹ́ níbi iṣẹ́ na mẹkáníkì ẹgbẹ́ ìrìnṣù ní ẹ̀kùnṣẹ̀ mẹkáníkì àìjọ máa jókòó sí ní kí ìlú pátá ẹgbẹ́ ìkìlà ẹni tí èdè mùsùlùmí ẹgbẹ́ ìkìlà òṣùwò tó burú kájọ máa fẹ́rọ lórí iṣẹ́ tọ́jọ́ ìdàwápọ̀ yóò kò lè tẹ̀síwájú sí bá ọ̀nà ọ̀la tó lè gbé ìgbà kí la tó lè jọ sí kí ni ká tó ṣe lórí iṣẹ́ yìí kò sí tó burú bẹ́ẹ̀ nínú ìjọba fẹ́ mú wá lónìí ní ìjòyí wọn fẹ́ẹ́ ìjọba fẹ́ mú wá lónìí àwọn ọ̀rẹ́ méjì lọ́lọ́wọ́n bá kẹ ọ̀rọ̀ ẹlẹ́kejì òun jẹ́ alìmúslim alìmàbíyà òun jẹ́ ẹni tó gbà pọ́lọ́wọ́n tó jẹ́ muslim ṣùgbọ́n aláìní ni ṣùgbọ́n bẹ́ẹ̀ àwọn ìwọ̀n tí èèyàn máa rí lẹ́ta àrùn lọ́dọ̀ ẹ̀kí ààrùn nínú àwọn ayà yìí náà ọlọ́run bá ní láàrín àkókò láì ní ṣe ìtọ́nà rọ̀tí wọ́n bẹ̀rẹ̀ lọ́rùn mọ́tàrà rọ̀dìláì جعلنا لأهلهما جنتين جعلنا لأهلهما جنتين من أعناب وعقرناهما بنخل وجعلنا بينهما زرعا وإلى مثلا رجلا جعلنا لأحدهما جنتين أعنانا وحرمناهما من وجعلنا بينهما زرعا ألم وبني واضرب لهم مثلا يا نبي sallallahu alaihi wasallam wádúrídẹ́ gbọ́dọ̀ wádúrídẹ́ bìmánà mọ́sílì mú wá látàrẹ fún wọn ṣùgbọ́n bí tọ́lọ̀ wọn bá tẹ́ èlò láti nà pé mọ́sílì ní túmọ̀ mọ́sàdá wà níwájú rẹ̀ wọ́n tẹ́ ní rẹ̀ pàdé níwájú ìgbàtọ́ bá lọ́la ọlọ́run bá ní wọ́n ti rí lẹ́lẹ̀ pẹ̀lú ọjà ìdáńtọ́ ìgbẹ̀rẹ́ ní ìyá nẹ́bí mú wá lápẹẹrẹ fún wọn nípa àwọn ọkùnrin méjì kan jàánà lè àbí máa jẹ̀mù kẹ́yì aṣekú kan nínú wọn ní ìtọ́jẹ́ kéde aṣekú tó ní ọgbà méjì ọgbà méjì ní àná ìkéníkejì rẹ̀ èso iná iná nígbẹ̀ nínú ẹ̀ tí ẹ bá ní ọgbà lẹ́jì tí ẹ̀ ní pàtíṣẹ́lẹ̀ tí ẹ̀ ti fi pàtíṣẹ́lẹ̀ àti kò sí tó gbòrú lẹ̀ ẹni òun náà ọlọ́run bá jẹ́ okú ọgbà oko méjì fún ìkéníkejì rẹ̀ èso iná iná ló gbé síbẹ̀ jámù rẹ̀ ní ànáàbà ọlọ́run bá wá ní wà pàtàkì máa fi náà lé àtúwájọ́ wà ó kún jẹ́jẹ́ nínú èso ilẹ̀ bí igi ìdàbínú jẹ́jẹ́ bí wọ́n tó máa ń gbin oko láyé àtijọ́ tí wọ́n gbùgbì ọ̀pẹ oṣù ìyẹn pé oko oṣù tàbí oko òbó tí bí ọ̀pẹ wà wà níbẹ̀ bẹ́ẹ̀ náà wà lélẹ́yìn ó ní ọgbà ogbó dàgbẹ́ ọgbà ogbó ìnàjì wà àpapọ̀ àwọn ajé kòkó dẹ́dẹ́ ní ìké ní kejì ẹ̀ dènà ọ̀dẹ́ pẹ̀lú bí ìdàbínú òun lọ́dà sí ibi ọ̀pọ̀lọ́dọ̀ tí wọ́n ní wọ̀já náà báyìí náà mọ̀ máa zẹ́rọ àwọn ajé kọ́ wà láàrin méjèèjì àwọn e kí ó kó ó lé lọ́dọ̀ ọdún òun ló pè ní dára ìdíra àwọn bí i bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àwọn ilé ìpèé pẹ́ta ní tó èrè rẹ̀ ọyàtọ̀ sí igi ìdàrínú ọyàtọ̀ sí igi gẹ́gẹ́ bí àwọn igi mango lọ́dọ̀ tí wọ́n bí igi kaṣú lè tó lẹ́yìn bí ọdún mẹ́ta ọdún márùn-ún mẹ́fà méje mẹ́jọ mẹ́sọ mẹ́wàá iná ènìyàn tó máa tẹ́rẹ̀ àwọn èèyàn máa ń pè wọ́n ní àfìmáà àwọn èso àwọn igi eléso àwọn igi tó ti pé wọ́n ń wo èso ṣùgbọ́n àwọn tọ́wọ́ ẹgbẹ́ bọ́yá kákẹ̀dá kákẹ́rẹ́ rẹ̀ ní kíákíá lẹ́yìn oṣù mẹ́ta lẹ́yìn oṣù mẹ́fà àwọn là ń pè ní àzìrọ́à àwọn àzìrọ́à yìí tó bẹ nínú rẹ̀ ká lè bá àmọ́ bó ti jẹ́ àzìrọ́lọ́pọ̀ ńlá tó ọlọ́run bá ní pé kí ń tàbí jẹ̀mẹ̀ sẹ́yìn Ọlọ́run bá ní kẹ́ kí ìtàjẹ̀ nẹ̀táyì ṣẹwà rí ọgbà okùn méjèèjì, ọgbà okùn méjèèjì, àátàkì okùn láà. Ìgbà tó fẹ́ afẹ́ṣẹ̀, afẹ́ṣẹ̀ rẹ̀ dé, tó fẹ́ máa kéré rẹ̀ ọlọ́run bá ní pé wẹ̀lá ń tẹ́lẹ̀ nínú ìṣe àwà sábùsí tẹ́tẹ́ fún bẹ̀ gbogbo ẹ̀ lọ dáa gbogbo ẹ̀ lówun tó fẹ́ lọ́fẹ́ kéré rẹ̀ àṣàdókè búrá pọ̀ pàjáwì ìlàlámù máa ó tún ṣe irrigation sínú ẹ àwọn omi akérèmọdò àwọn omi insulin nínú ẹ bójú ọ̀rọ̀ omi ẹgbẹ́ ti tó láti kéré tó bá fẹ́ kó wọ́n fàjáwó náà ìlà lánà àwọn ajẹ́ tó tún máa jáde láàárín rẹ̀ láàárọ̀ àwọn odò ọlọ́run bá ní pé wọ̀ká mẹ́lẹ̀ wú sámọ̀ wọ̀ká mẹ́lẹ̀ wú فقال لصاحبه ọlọ́run bá ní pé látara àwọn oko yìí a wá ṣe fún àwọn èso ọkụ àwọn èso bẹ̀ a ṣe fún bẹ́ẹ̀ èso onírẹ̀ẹ́rẹ́ ó jáde látara oko yìí ṣùgbọ́n nígbà tó jáde náà akọ́bẹ̀rẹ̀ ìyẹn lábẹ́rẹ̀ mótómótó ọwọ́ ọlásọ bàbá ọládó sọ níbi ọba sọ mẹ́rin kéje rẹ̀ tó jẹ́ àlùmọ́sílẹ̀ ìpàkíyẹ̀ mùsùlùmí tó jẹ́ aláìlẹ̀ wípé wọ́wọ́ ìhà wérò lẹ́ni tí bá ń sọ̀rọ̀ jómi tó argumentative sọ̀rọ̀ fún ọ lẹ́sìn nísìn wá tún mú ọ̀rọ̀ wá òun láti ní àlẹ́sìn wá wọ́n wà yọ̀ àwẹ́ òun wọ́n jọ ń sọ̀rọ̀ jómi tó rọ̀ rárá wọn bí pé ń mọ̀rọ̀ òun náà fún lẹ́sìn kí ni ó ti ń sọ fún níjọ́ náà ó ní pé àtàrò ní kàmáàlá sórí èdè

tá a bá tún wá ń lọ pé kó ń kálukú ọlọ́run pé àwọn ṣe àwọn èèyàn kí ẹ̀ wá à wà á zù nàbà àwọn èèyàn ṣe mí wọ́n jẹ́ àádùsù wọ́n jẹ́ àdúgbò jẹyẹjẹ lọ ọlọ́lá ni wọ́n àwọn olówó lè ẹ̀fẹ̀ ní bá ṣe àwọn alágbára ìgbèlí ń bá ṣe ju ti ẹ lọ aláìní ìwọ ìfi ẹ̀mọ́mọ́ rẹ̀ ti pàápọ̀ bẹ́ẹ̀ wà á jù mẹ́fà rọ́ èmi jẹ́ nìkan tó ṣe pé àwọn èèyàn tèmi ọlọ́lá tó ni wọ́n ọlọ́run bá tó tẹ̀síwájú wọ́n tún ní pé wàdá bá lájẹ̀ mẹ́ta wúwọ́ wá sọ́ọ́dẹ̀ mọ́ni náà pèsè قال ما أظن أن ìdá ààrùn àgbàdà díẹ̀díẹ̀ ìgbéraga máa ń wọ́ èyàn kọ́kọ́ gbé wọ̀ bí i singlet tọbáyá yóò bùbá tọbáyá yóò ya yóò di agbára tẹ́lẹ̀ ayẹ́ ó ń bà mọ́yà lọ́rùn ìgbéraga yóò wá pọ̀ ìyẹn fanda káàkiri wàdámọ́lá jẹ̀rù ọba tún wọnú ọgbà oko rẹ̀ wọ̀húwà zọ́ọ̀lì mọ́nìyàn náà sì lẹ́ni tó ṣe pé ọ́sàkò títẹ́ ní ààrẹ ọmọ bí ọlọ́run ọba lóde ìrọ̀yìn lọ́rọ̀ ọlọ́run ọba ní máa ń kẹ́mi làákàyè kọ́ kìí ṣe bí òun kọ́ ọlọ́run bá ní máa ń ṣe ìyàlọ́lọ́rọ̀ ṣùgbọ́n àtàkóró bẹ́ẹ̀ wọ́n wà lọ́ọ̀dì ìmúnì násìtì ọ́sàbò ní ààrẹ kọ́ ọwọ́ ma àdúnnù á ń tẹ̀lé ìdá àbìlì àgbàdá ìhà ìdìmọ̀wá ọ̀rọ̀ níbi ní ọ̀pọ̀ báyìí èmi ò lérò èmi ò lérò pé ìjọ kò sí ó lè pàmọ́ láíláí èmi ò lérò pé ó gba àwọn náà jọ kúkú mi ó lè lọ́mọ́ láíláí ọjà bí wọ́n máa rò sí Dangote lápẹjúwe ike ṣe Dangote lè ó lè ara tàbí dáńtàtà nínú àwọn olówó Nàìjíríà ó pé ni wọ́n tẹ́yìn ọmọ àwọn ilé yóò lè tó sí bẹ́ẹ̀ ni wọ́n yẹn fi òwò níjọ́ náà wọn ní ẹ̀ wo wájú òrópin ẹ̀ ọwọ́ ẹ̀ òrópin ẹ̀ ọwọ́ ẹ̀ òrópin rẹ̀ ní ìtòsí rẹ̀ ó tún wọ̀ ọmọ òrópin rẹ̀ bẹ́ẹ̀ lówó òrópin ìyẹn lójú ọjọ́ kódà tí ọ̀bá tí wọ́n tó fi mọ́ láíláí gbàrí tó pọ̀ sí ó tún pọ̀ sí ọba lọ tó tako àkídà ó ní pé wọ̀n máa agbóhùn sáàtà kọ́ ìmà wọ́n máa agbóhùn sáàtà kọ́ ìmà ولئن جئت إلى ربي لأجدن خيرا منها منقلبا وما أظن الساعة قائمة أي قائمة èmi ò lérò ibi ọjọ́ ìgbèjà lè kìí ámà wọ́n tún gbé ẹ̀wọ̀ ọjọ́ ìgbèjà lè ámà òṣèwọ́ mọ́ èmi lérò olówó ọmọ lówó lọ́nà bá ti máa wà lọ́nà lẹ́nu sí ẹ̀ ọwá ní wọ̀nà ń létí ìlàrọ̀ bí kódà ká ní mọ bá tún sẹ́rí lọ ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba amẹ́gá òjítù lónà ìmánà wọ̀nà ìrùn jẹ́ ìjò ká ní wọ́n bá tún sẹ́rí mi padà lọ́ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ah ìwọ ọ̀rẹ́ mi ó ìpínlẹ̀ tó ṣe pé oore jẹ́ tèmi ju ti ẹ lọ ní kò sẹ́rí èmi ní lábọ̀ èmi ni wọ́n gba àbọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé ẹni ayé bá yẹ iná lọ́mọ yẹ ọ̀hún ẹ̀dá ẹ̀rẹ́ láàbù gbàgbé ẹ̀ bó ṣe tòṣù láyé lóòtú tó jíjẹ̀ òwe làlùkù yẹ́ mà ṣùgbọ́n bẹ́ẹ̀ àárín àwọn tí ó tún máa lọ ọlá nítúwà tọba tó ti lọ́rùn èrò tí ẹnu ọmọ pé ọ̀rọ̀ ilé ayé yóò sì bẹ́ẹ̀ mọ́sẹ̀ oníkẹ́ lówó lọ́wọ́ ìṣẹ́sì ní láàájú mọ́sẹ̀sì onípẹ́yàn ọmọ lówó lọ́wọ́ ìṣẹ́sì òfin tó fi jẹ́ bá máa rí láwùjọ wa ẹni tí ó ti lọ́wọ́ ó sì kú ẹni tó ti lọ́wọ́ ó sì lọ́lá bẹ́ẹ̀ ẹni tí ó ti lọ́wọ́ tó tó sì ẹni dúdú ti lọ́wọ́ tó mú ní òní láàrín gbogbo ẹ̀ lọ́wọ́ láwùjọ wa ìyẹn ọ̀kọ́ lọ́wọ́ èébì ẹ̀rọ lọ́wọ́ bá fi mọ ilé ayé àtijọ́ gbé láti dìyànà láì ọlọ́wọ́ ọba ní darí ẹni ẹgbẹ́ bá ti rò ọlọ́run ọba ní máa ń tẹ́tẹ́ pé ọ ẹgbẹ́ bá bẹ́ẹ̀ fẹ́ fún wọ́n yẹ kó lérò lá àti kéré rẹ̀ fẹ́ lómi tìràkìtà ọ̀dọ́là ká ṣiṣẹ́ ṣiṣẹ́ ìgbékàjà nkẹta kódà nínú ọ̀pọ̀lọpọ̀ òun ni pé bí iṣẹ́ bá ti pọ̀ lápọ̀jù afẹ́rẹ́ òsì bí ẹ bá jẹ́ ní bá máa ń wọn aṣọ lápòjúwe kátó kásùbà lóbi délẹ̀ aago mẹ́wàá alẹ́ ni wọ́n ka

ẹni ní ìjẹ látàgbò mẹ́wàá tààgbò mẹ́rin òun pààrọ̀ mọ́tò ní tí ọlọ́run bá kẹ́ẹ́dé ìyẹn ló jẹ́ pé táwọn Yorùbá bá ń sọ pé kìlàkìlà ọ̀dọ́là káàkiri sẹ́síṣẹ́ bí ẹ̀rù òpé kádà kẹ́kẹ́ ṣe bí ẹ̀ mẹ́lọ́nkọ́lọ́gbọ̀ ọwọ́ màgbátà ní òun ló pé òun ló pé kọ́lọ̀ bá kọ́ sí wá lórí

O ní kó lọ ọ̀dọ́ rẹ̀ ní kò sẹ́rì yóò tó rẹ̀ kéjì nílọ tàbá wọ ayà ẹ̀rì pé wọ̀là ní tù dáàdì méjì òun ní bẹ̀m̀bẹ̀ ṣùgbọ́n dáàdì ẹlẹ́ẹ̀kejì à ní pè òun ní ọmọ ẹ̀fà lọ́rọ̀ agbéjìbí táà wọ̀là tù òun ولئن رجبت إلى ربي الجواب هو الأمر طلع الشافع الجواب وش انت الجواب من الأمر طلع ثم جرامون بعد ذلك الجواب متجالسين الجواب متجالسين الله أبوه لكي قال له صاحبه وهو يعاوره ففقلت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا الله بني قال له صاحبه مسلم وعلى الصغر بعيد هو دي صديق mùsùlùmí wò adákẹ́ wo bí tọrọ rẹ̀ sí nígbà sígáàrù rẹ̀ pọ̀ sígáàrù bá pọ̀ lébi kan tó bá pọ̀ dáyẹ̀ ká ìwọ̀n tó pé ẹni tí ń ṣe ẹ máa wò ọjà sí jàrù yí pọ̀ àwòrán tọrọ yọ jà sí ṣùgbọ́n kọ́ máa bà já sí ibi tí ọ̀dá tó máa di pé ọ̀rẹ́ mi ò ṣe wí fún mi ọ̀rẹ́ rẹ̀ mùsùlùmí tọ́já láì ní sọ fún pé kọ́lá làwọn òṣọ̀ ìbò ọ̀rẹ́ rẹ̀ tọ́já mùsùlùmí ó fún létí wọ́n wà yọ̀ àwọn ìbò lẹ́ni tó fún náà ní ọ̀rọ̀ ìjọba

látara omi lọ́gbọ́lọ́gbọ́ èyí tá ń pè ní ààbò lọ́lọ́run ti dá wa látara omi lọ́gbọ́lọ́gbọ́ ló ti di ẹ̀dá tó pé olú eléyìí omi tí ọ̀jẹ́ kẹ́kẹ́ omi olóòrùn kéèyàn ní bẹ́jọ́ wà lára ní ọmọ ẹlọ ọwọ́ ẹ̀dá ní tẹ́lò ti gé ẹ̀yẹn tọ́lá ti jọ pé ọba lọ́gbọ́ eléyìí

máa láyókú tábù wà láyókú tọ́pù àwọn ọ̀kẹ́ tí wọ́n máa ń kọ́ tí yóò ní pé gẹ́gẹ́ bí láì tó sì pé ké lọ́bẹ̀rẹ̀ rẹ̀ ṣùgbọ́n àní pé lẹ́nu irú rẹ̀ lẹ́ nínú èdè lọ́bàwá náà ọlọ́run ní láàkí àwọn tí wọ́n mọ àlòkòrá ní ẹ̀ká wọ́n ti kọ́ wà bá ti kà wọ́n ti bá sí òjò ìtumọ̀ òjò ní pé má pé ó wọ́n kẹ̀kọ́ ní pé láàkí náà wúwọ̀ lọ́ ọjọ́ pé láàkí òun ni olùrè mi, olùrè mi ni Allah òun lolúwà ní ìyẹ alìmọ́sílìm alìmàkíyè òun ní fèsì ní pé Allahu táńpẹ̀ ní ọlọ́run òun ni olúwà ní Rabbi ó bí èmi ò sì ní mọ́rogún ìní mẹ́ni kẹta lóru fún papọ̀ mọ́lúwà ní láíláí tí ilé tó yí pé ń dá ọmọ kémi ní ọwá wọ pé ọ̀nẹ́wò lè ní ògbé ìgbà láti sí báwọn kẹta ń ṣe lódì táwọn náà sáà ń wá pé àwọn náà fẹ́ lówó àwọn náà fẹ́ níláárí àwọn náà fẹ́ lọ́lá àwọn náà fẹ́ jẹ́ wọn ọmọ pé ìmíláárí ẹ̀dà kò sí lọ́wọ́ ẹ̀dẹ̀ kankan ọwọ́ ọlọ́wọ́ bá lọ́wọ́ tí bá bẹ lọ́wọ́ èèyàn ní ọpọlọpọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ olówó làwọn ní ọ̀bá lówó ṣùgbọ́n wọ́n bí bàbá wọn kò lé wọn lọ́wọ́ ó lè ọgbà bí wọ́n bá ń wá pé àwọn tàgbọ̀dọ̀ lówó àwọn tàgbọ̀dọ̀ lówó àwọn tàgbọ̀dọ̀ lówó tọwọ́ mọ olówó ni wá tápọ̀ọ́lẹ̀ ọlọ́run bọ̀ bá sí lórí wọn lówó lówó òsì ni wọ́n bá fún torí ọlọ́run bá ní pé gbogbo ẹni tó bá lówó ọlọ́run ló gbogbo ẹni tí ó ní ọlọ́run ní òfin inna Allaha yabsutu rizqa liman yasha' min ibadihi ọlọ́run ọba ní máa ń tẹ́tẹ́ pé ọrọ̀ sẹ́ni tó bá wù nínú àwọn ẹrúsìn rẹ̀ wọ̀nyẹ́ kò lè wò lá títí máa ń kéré rẹ̀ lẹ́lòmí gbogbo báyìí ohun tó sáré tó ọlọ́run tó máa gẹ ilé lọ́wọ́ ọlọ́run lọ́pẹ́ ṣíkímà lọ́dọ̀ tó ń ṣe bẹ́ẹ̀ ẹni tó dùkú lọ́wọ́ náà kọ́wọ́ ní ọmọ ayáyà kọ̀rá àjẹ́rù lọ́wọ́ bá ń tó ló fi jẹ́ pé tí ẹ bá rí àwọn tọ́lọ́wọ́ bá kò fẹ́ tí wọ́n sì ń na àyọ́bà káàdù bóòdò ṣe wá lẹ́nu bá gbé owó jáde pé ìjáde ẹwò àwọn ẹ̀dàkùn ẹ̀kú wà ẹ̀dàkùn ẹ̀kú wà ẹ̀dàkùn ẹ̀kú wà àwọn ẹ̀dàkọ̀ ẹkún ẹ̀dàkọ̀ ẹkún wà tó lówó bá wo ibẹ̀ yẹ yóò fẹ́ ya ń ẹjí bá máa ń ná ẹlòmín sì lè máa ń náwọn tó ti ń súnmọ́ 2 million lórí ilé ẹ̀dàkọ̀ ẹkún wà ẹ̀dàkọ̀ ẹkún wà nípa àtọ́kọ̀ lọ́ọ̀ nínú kẹtọ́lọ́ ẹni tí ọ̀bá ya ń fún wọn tí ń fún wọn tí

làwọn tó fi yahun fi yahun láwùjọ táwà yìí ló fi jẹ́ pé a gbọ́dọ̀ máa bẹ lọ́n pé ọ̀rọ̀ tọ́lọ́ ọgbó jogún fún wa tí yìí lè dá kọ̀ntró ìkọ́lọ̀ ọgbó jogún fún yìí ìyẹn ni pé kéyìí ó lè máa rówó ná owó ọmọ nẹ́yìn gbogbo àwọn tí ó lè náwó owó ní mẹ́wọn irú wọn ní lè fi ọ́fíìsì ilẹ̀ wọn irú wọn ni wọ́n ní pé àwọn fẹ́ máa lo tẹ̀lísàn cctv yọ wà lọ jókòó sí lálẹ́ yóò wó owó tó lọ lálógbé mi ní ìjọba yìí lálógbé mi ní ìjọba yìí lálógbé mi ní ìjọba yìí ọ̀sọ́jẹ̀ tó rọ̀jú omi ní bí ọ ní nǹkan nígbà tí wọ́n ní ọ̀nà ọ̀nà máa ojú ń bẹ lọ́dọ̀ rẹ̀ arábí ìjọba bá mi lẹ́jọ́ mẹ́ta yìí ó ní ibi tẹ́ta ń lọ lójoojúmọ́ àátẹ́ ń lọ ṣeré lọ́mù ní ẹnìyàn ń wo tàánú ọlọ́wọ́n ọba mọ́ wa ní níbi ń fún wa tí ń fún ah ọlọ́run dákùnmọ́jọ ọ̀pọ̀ ahụ bẹ́ẹ̀ni ilé wí àwọn di ọ tẹ́ni tí èyàn ná bá mọ̀ pé èyàn ná orí lájú délé báwọn tí wọ́n èyàn fún ọ̀rọ̀ yẹ́ lọ́jú tí ẹ̀ kó tí ẹ̀ pàún ọpá ń darí tí ná fún wa ó kò náà ní ná táwọn tí wọ́n ń mẹ́fún báyìí rí bẹ́ẹ̀ èyí tí ò kí bí ẹ̀ ti bá wọn lò yẹn yóò ní lápá lórí ọkà lórí ọkà tí wọn náà ìní lápá lórí ọkà yóò gbé ní tí bẹ́ẹ̀nà ọkà jáde kọlọ̀n bọ̀bà lè fẹ́lá kọwà wà náà lọ́rọ̀ ní owó táà lè náà ọmọ jù ó tó pé yọ́ máa náà wa àwọn tó lówó láwùjọ tó wà owó níná wọn ni àwọn òwúwó náà fún kò dúkìá kalẹ̀ àbá tí ìjọ́mọ̀ pé áá dúkìá lélẹ̀ lórí ṣùgbọ́n wọn nílé wọn nílé gbogbo lẹ́wọ́lẹ́wọ́ àwọn màláìkà tẹ́tí wà lójoojúmọ́ ilẹ̀ màláìkà náà máa sọ pé èrè ọlọ́wọ́ gbogbo lẹ́wọ́lẹ́wọ́ dákù jẹ́ ọkọ̀ ọkọ̀ màláìkà kejì òun máa sọ pé èrè gbogbo háwọ́háwọ́ ọlọ́run dákun bá wa pa àrùn wọn lọ́wọ́ bá wa pa àrùn wọn lọ́wọ́ ó dé ojúmọ́ náà mọ̀lẹ́bẹ̀rẹ̀ wà sọ tó jẹ́ pẹ̀lú títí ẹ̀rọ padà pa àrùn wọn lọ́wọ́ nínú ìbéèrè rẹ̀ lábẹ́rẹ́ ìdìbé ó ti pa àrùn ọ̀nà olóògbà pa àrùn nígbà tó ọ̀nà àdẹ́wò dé bẹ́ẹ̀ náà ló ti ṣẹlẹ̀ sẹ́nì ọlọ́run bá ní ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله إن تروا لنا قولا فما له ولدا الله أباني ولولا فبجت إذ دخلت alìmọ́sílùm fàkíyà musulmi tó jẹ́ aláì òun ní jẹ́wà àti fún alìmọ́sílù kòlẹ̀gbọ̀lẹ́ aláì sí lọ́hun tó jí ọlọ́rọ̀ ọ̀rẹ́ rẹ̀ wípé wọ̀láwúlà tí dàkọ́lta lẹ́tàkà ká lọ bá jẹ́ pé nígbà ọwọ́ náà gba oko rẹ̀ ní gbólóhùn tó jáde lẹ́nu rẹ̀ ni pé máa ṣá Allah kẹ gbogbo ṣe jọ lójú tó kìí ṣe tó wùn tọ́ sọ ni pé mọ́ àdúnnù à ń tẹ̀lé ilẹ̀ ààrùn ní àbàdá kìí ṣe ní ẹ̀lọ́sọ́ ìwọ̀n tó jáde lẹ́nu rẹ ni pé Masha Allah la quwwata illa billah ń ìwọ̀n tó bá máa wọ́lọ́wọ́ ọba ní máa ń ṣe Masha Allah ìwọ̀n tó bá wọ́lọ́wọ́ ọba ní máa jẹ́ orí ló máa jọ jẹ́ bẹ́ẹ̀ la quwwata illa billah ọ̀ságbà akẹ́kẹ́ àbábára ọlọ́run bá ìgbégbólé ìtọ́ sọ́ọ̀dì á ìtàrọ̀dì ní títí láíláí láíláí lọ̀bá máa rí mi lẹ́ni tó ṣe pé yóò kéré sí ọ ní ti dúkìá dúkìá rẹ̀ máa pọ̀ sí bákan náà ní tọmọ ọmọ rẹ̀ ó tún máa pọ̀ sí ní yàrá látara títa gbogbo lóhun tó jáde lẹ́nu rẹ̀ ni pé mọ́ṣọ́ ọ̀lọ́hùn láàkó wáta ìlàdì láà ṣùgbọ́n kàkà kọ́ sọ bẹ́ ọ̀rẹ́ mi ìhun tó jáde lẹ́nu rẹ̀ ni pé Ma أظن أن تبيد آبدي أبدا èmi ò lérò gbogbo dúkìá lè ọwọ́ àpamọ́ láíláí gbólóhùn tó jáde lẹ́nu ẹni ló jẹ́ pé wọ́n wà lọ́ọ̀lì wọ́n ní sí àbòsí ló ti ní ààrẹ dúkìá lè pọ̀ lójú ojú èmi ò lérò pé gbogbo àwọn dúkìá yìí ó lè tẹ́ láéláé ṣùgbọ́n kálọ́rọ̀ sọ pé máa ṣá Allah ìwù tó bá máa wọ́n lọ́wọ́ ọba ní máa ṣe láàkó wàtà ìlànìyà ọ̀ságbára kẹta tí máa ń jẹ́ kéyìn ó di kẹta lágbára ọlọ́run in rí mi báyìí àánà ọba máa rí mi ní àkọ́là mi ń ká ẹni tí ó kéré jù máa la ní ti dúkìá wọ̀ wá làdáá náà ní tọmọ máa kéré bí ọni sáá nínú ayà ìyẹn ni àwọn báàrù sálàfù àwọn apákan gẹ́gẹ́ bí inú fẹ̀sí ti sọ wípé àwọn àwọn sálàfù wa ni wọ́n mú sí nǹkan náà tó pàtàkì lójú wa pé ká máa sọ gbólóhùn Masha Allah la quwwata illa billah ọ̀rẹ́ wa ó gbé mútò wá sí wa làbá ìgbé mútò tó gbé dé àárò ó lè rárò mútò náà mútò 10 million ẹni tààrẹ كما جواز جواز الجتوبة كل متوجه لله هو ما شاء الله لا قوة إلا بالله قولوا في جديد أنه تندقوا طوال بيوكوه طوال بيوكوه يدري الله كم ما شاء الله لا قوة إلا بالله قد أقولونا أنا الشيطان kódà ọrùn ṣẹ̀tọ́n èdè ìgbìmì rárá ṣùgbọ́n wọ́n ti bọ́ jẹ́lẹ̀ lọ lówó lóòrópin àárá lọ́wẹ̀lẹ́ lóòrópin ọ̀sọ̀ pé máa ṣá ọ̀nà láàkúwọ́ta ilẹ̀ àdìlẹ́ gbọ́lọ́wìn ìmọ̀jíká ìsìnkú ọpọ̀ ọwọ́pọ̀wọ́ sí ní wọ́n náà tó jẹ́ pé nílẹ̀ Yorùbá wọn a máa sọ láàrin wọn àwọn tí wọ́n ń bẹ nínú ayé wọ́n ma ní àà lágbájá òun lọ oko omi oko omi ọ̀dá ìmọ́jẹ́ bá ń bí ẹ̀ tó kó pọ̀ oko oko kí ní fàmọ́ oko kí ní fàmọ́ oko kí ní tí wọ́n jákò nínú oko tó lọ ilẹ̀ wọ́n ní nínú àánú ọlọ́run ọjà wọn lójú oko àwọn òdèdébẹ̀ ká máa máa ṣàlá ọlá fún wọn tẹ̀lá àwọn wà rí pé oko àwọn ọba jẹ́ alamata ọ̀rọ̀ adára ọba kódà tí èbá ṣe pẹ́ni tó lè pé kò dè máa rọ àìdá pẹ̀lú àwọn ọba máa wo pé àbáwàfà àwọn afa oko di ẹ̀ mọ́dé agbóde mọ́dé ẹ̀ níbi tó dé àwọn wà rí ah, tó o ẹnu náà ní oko dáadé láti ní àwọn onídẹ́mù ogun báwọn náà fi máa ṣá ọlọ́ bẹ́ẹ̀rẹ̀ wá ní wọ́n ọba sí ọjà sínú ṣọ́ọ̀pù ọjà rẹ̀ kún dẹ́dẹ́ à àwọn olójúgbójú bẹ̀ kéèkéé pẹ́kà ní wọ́n ni wọ́n bá ọkà a sì rí bẹ́ àwọn là ní àlẹ́ àáyínú lànẹ́bí sọ pé tí èyí bá ti pé kádàrá gba wájú wọn ni àbá ní pé wọn bá gbáyà wọn bá gbáyọ kádàrá àlàáyínú àpò anẹ́bí ní pé òdodo ni tó ní pé tí wọ́n bẹ̀rẹ̀ débi nǹkan tó pọ̀ tí wọ́n bá mẹ́sàn pé ká ah, ó sì jó ní kó tó dọ̀là àbá fún wa jí olóògbé pé sọ́ọ̀bù rẹ̀ ti jó ní kò sí nǹkan bẹ̀ kìí ṣe pé ó ní tàbí ní o yóò bá ló ní wàhálà lọ́dọ̀ tí wọ́n ò táwọn ń sóògùn sí o

irú rẹ̀ lọ́sẹ̀lẹ̀ láàrin àwọn ọ̀rẹ́ méjì tó jẹ́ lẹ́lẹ́lẹ́ Muhammad sallallahu alaihi wasallam tó ẹgbẹ́ ìhòòrò rẹ̀ lówú tó fáà lẹ́yìn tẹ́jú aya tó gbójú mú bẹ̀rẹ̀ nílé ìwẹ̀ ló ti lulẹ̀ bí ó gbé fún gbé jẹ́ ìrìnà lọ́dọ̀ dàlẹ́ nígbà tẹ́bí sọ ní pé sọlọ́lọ́ rẹ̀ sáàlì mọ́nú rọ̀bíà ẹ̀lọ́ pé wa nígbà ó sì dé mo tó sọ lọ́wọ́ balẹ̀ pé hálà bàbá kì kí lè tọ̀ sọ pé bára kà lọ́sọ̀ lọ́nà òfin ìjọ mẹ́já máa rí dúkìá lọ yẹn pé tàbá rí dúkìá lè kẹ́kà tó pé bára kà lọ́sọ̀ ọlọ́run fàgbà kàjọ ọlọ́run fàgbà kàjọ kábà tọrọ bùkúsù ànẹ́bì ló gbé yẹn wá

ọwọ́ àdìdé kí omi àlùwàlá yàn ọjà jù yóò máa pọ̀ sí kanáà lójú kanáà ẹnu ìyàtọ̀ rẹ̀ ni pé àwọn ìmọ̀ àwọn orúkú yóò wẹ̀ sí wọn bákan náà inú aṣọ tó bá wọ inú rẹ̀ fi ń kẹrìnlá yìí pọ̀ pọ̀ sínú omi wọn wá dáa sí ẹ̀yìn ibi káìsà rẹ̀ wọ́n ti ṣe bẹ́ẹ̀ òun ní ti rí pàtàkàtàkàtà nílẹ̀ ó jìbì lọ́wọ́ nílẹ̀ àwọn olùmọ̀ ti pé ẹni a bá rí pé àtàtú wá a káàkiri tó látọ̀dọ̀ á jẹ́ ní pápọ̀ wọ ìwẹ̀ omi rẹ̀ láwa dàtẹ̀ ní ó jìbì látẹ̀yìn yìí ti ń dá ìtàlá ààrẹ ọjà kódà tí ẹni ní ọ̀bá lọ láni ẹ̀sọ́dà àtàkì ọ̀padà sọ́dà látàkì ìwọ̀n tó bí sẹ́yẹ̀ ọ̀padà sọ́dọ̀ àti kó tó ní àní ẹ̀sọ́dà bí àkókò àgbẹ̀yà tí ọ̀bá ìlọ ní ìtẹ̀yọ́ padà sọ́dọ̀ rẹ̀ sòmínà ọ̀pọ̀ta rúkọ látọ̀gbà mẹ́wàá Muhammad sọ́dọ̀ òun náà sì ń gbé tá a bá rí ìkẹ́kọ̀ọ́ jọ wá lójú a ti pé ọ̀rọ̀ ọ̀lọ́rú ọlọ́run pàtàkì lẹ́yìn ìdániládùn láti pé mọ́ṣá Allah láàkó wájà lápẹjú ẹni ọ̀rẹ́ tàjọ́ ní ìgbèjì akẹ̀lẹ́ kọ́ lọ náà alágbọ́ pé ó wà lọ́dọ̀ bọ̀dá rẹ̀ kan lọ́sẹ̀ sí London fi jẹ̀yàn ọdún méjì lọ́ba gbé mú tọ̀ ọ̀hún ọ̀rẹ́ mi ló múlò ìgbẹ́ owó kékeré mọ́ra èyí ló ní ọba ìtẹ̀lẹ̀ sẹ́wọ̀n mílíọ̀n tẹ́ntì kílógè àti tẹ́ntì sẹ́wọ̀n tọ́ọ̀sán oúnjẹ ń sẹ́wọ̀n mílíọ̀n ah Ẹ̀dàtí máa ń ṣa Allah láàkùn wọ́n tàbí lọ. Bàbá yìí lọ tí ó mú tó ní ẹbá jọ wá lójú ma sha Allah la quwwata illa billah ilé ìdínú ẹ̀kọ́ ọ̀rẹ́ rẹ̀ ń sọ ní pé wọ́n bá sọ bẹ́ẹ̀ ń tàrọ̀ ní ánẹ́ àkọ́lá ní kàmáàláhùn wọ̀wálà dáa tọ́ọ̀bà máa rí ní báyìí ánà tàbá wòrí ánà yínà áìsí alẹ́fù rẹ̀ wọ́n tún gbogbo sí ánẹ́ àkọ́lá azọ̀fẹ́ àná azọ̀fẹ́ àná àwọn àpamọ́jú ara ìsúmọ́jú bẹ̀rẹ̀ níbẹ̀ kọ́ àbákà àdíkà mọ́jú pé àná àkọ́là ní kàmá láwọn wà wá dáadáa ṣùgbọ́n bá wọ́n ti já nínú ẹ̀ tí a máa èmi ọ máa rí mi lẹ́ni tó kéré sí ọ ní ti dúkìá lẹ́ni tó kéré sí ọ ní tọmọ fàáṣà àrọ́ bí nà ورسل عليها حسبانا من السماء من السماء Ọlọ́run bá gbé fàáṣà rọ́kí, ó ṣeéṣe kọ́lọ́run ọba mi, a ń yóò jí à ní ọ̀yọ́rọ́, kó fún mi, èmi alìmúsùlùm alìfàkíyè, èmi mùsùlùmí aláì, kó fún mi ní ìwọ̀n tó lóore ní jẹ̀lẹ̀tíkà jú ọgbà rẹ lọ́ọ̀.

ṣùgbọ́n bó ti sọ fún tẹ́nà ọlọ́run ọba wa sọ ohun tó padà sí ọ̀rẹ́ rẹ̀ olówó ọlọ́run ní pé wọ́n ti sí làríyá òṣìláàná àwọn ọlọ́run ọba awá jẹ́sì òjò òjò nínú sàmà látòkè sọ́nà kàkà tí òjò náà tó bá rọ̀ kó fi mú irúgbìn tó dá jáde àbá ń gbogbo jẹ́jì pàtóṣìlé àtàrin ìdánzálà ọwọ́ adìwọ̀n tó ti pé gbogbo ohun tó lóhun ní ó di sàáyín dà ó di lẹ̀gbẹ̀rẹ̀ zala tí ọba mi nẹ́bẹ̀ ọlọ okúdà àwọn yóò Bákanáà, a ó ti dẹ̀ndẹ̀ bí máa ń wà nínú àwọn kẹta tó ké fún, yóò sí àmá òhá àwọn omi akérèmọdò tá níbẹ̀ nínú oko yìí omi náà tí wá di ohun tó ṣe pé ó di gọ́wúrọ́ ó di ohun tó ṣe pé járọ̀ ní ìmárì ìlà mọ̀kànlẹ̀ àáhá ó di kóhun sàn kó nínú oko rẹ̀ ọ̀sẹ̀ lọ́gbọ̀ ní òun là pè ní gọ́wúrọ́ gọ́ọ̀rọ̀ ọ̀nà mímú lọ́wọ́ náà lòpọ̀ ọwá níbi ó sì wá ní ìparí sóràtò ìmọ́lẹ̀kù ìgbọ̀lọ̀ ọlọ́run bá ti nínú sóràtò ìmọ́lẹ̀kù ọlọ́run ọba ní àrọ̀ àìtó in asbaha mọ́ òkun gọ́ọ̀rọ̀ ìparí sóràtò ìmọ́lẹ̀kù àti gọ́ọ̀rọ̀ ilé ibi tó náà bá ti lò pẹ̀lú wà òun ẹni gbogbo àwọn yòókù ìyá ìyá ìyẹ̀yẹ bọ́yì bọ́yì yàtọ̀ sí ṣùgbọ́n bọ́wọ́ eré fún òtúmọ̀ yàtọ̀ sí ní túnmọ̀ sí ṣe oún jáà ìkẹ́kẹ́ sí ń sàn ìkẹ́kẹ́ sí ń sàn omi náà sí ní ló pé níbi ayàyẹ náà ibẹ̀ ayà ọ̀rọ̀ àìtò mínísítà máa òkú gọ́wọ́ nígbàtẹ́ bá máa ti dàárọ̀ omi ní ojú ń tàn fàmáyà tí ó gún máa ń màáyìn ọwá tẹni tí ó bá ń mú mi ní tí ó fi níbi iná ń ó yé wa òun náà ni pé omi tí ń bẹ lọ́jọ́ omi ìṣẹ́lẹ̀ tí ń bẹ nínú oko rẹ̀ lọ́jọ́ kẹyìn àná ó di ohun tó padà sẹ́kọ́ nínú oko rẹ̀ ó padà sẹ́kọ́ ń bẹ́ ọwọ́ adé tó fi pé fàlántẹ́sẹ̀ fi ń hàlàrú tọ́lá mọ́ láti ṣe irrigation mìíràn kò tó bẹ́ẹ̀ ìwọ̀n tí bí ń sọ owó ló ti parun yìí ó ti ka òjò ti gbogbo ẹ̀ òjò ti dé gbogbo ọwọ́ ní tí túnmọ̀ sí pé tó ń pé òjò àwọlá máa tọrọ pé kọ́ bá wa rọ̀ ọkọ́ jẹ́ òjò àánú ó lè máa rọ̀ tó tọ́ bá máa ní àà ah, iná àwọn àgbẹ̀ ọmọ àdùn lódodo náà àgbẹ̀ lè máa mọ́ náà bá dé inú oko wọn padà ní wọ́n lè padà kókó lẹ́sùn pé pé àtàkójú ohun wọn fà níwá tí ó dùn mọ́ wọn ìyàtọ̀ ìlú omi wọn yóò di pé pákí wọn wọ mi yóò jẹ mi bákan náà àgbàdo wọn yóò di tó ti pé kòkòrò ọwọ́ àwọn kòkòrò wọn máa wá sí àgbàdo jẹ

ọlọ́run bá fi ṣe àìsìkì fẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tí àìsìkì rẹ̀ jọ ọ́ lójú ó ní pé máa àdúnnù ẹ̀ǹtẹ̀dínlẹ̀ ààbì yìí àbàdà èmi ò lóyè pé dúkìá yìí rẹ̀ pamọ́ láíláí ṣùgbọ́n ọlọ́run jọ láàrin ju àyà kò sí lè dé máa sọ gbogbo na ẹni ọ̀nẹ́fún lórí padà fẹ́ mẹ́hẹ ó lè yẹ́pá àwọn ọmọ ọmọ àtàánú rẹ̀ olówó kan jẹ nínú ló wà yìí nígbàtí aṣọ dẹnu kọlẹ̀ ní ya 2000 2001 tọ́bọ̀jọ́ gbé gèlè sàpàpàwá tó ti pásọ ọ̀tàmọ́ alásọlẹ̀ ní ọjádádù orí bá ti ṣe mọ́kànrọ́ nẹ̀gbẹ́ ìgbà ṣùgbọ́n náà àwọn tó ti ṣe láàánú ló sọ wá fún ní just fifty thousand bẹ̀rẹ̀ aṣọ yí padà fifty thousand yẹn ilé ẹ̀lẹ́mì yẹn ló wá mánéjì títí ọlọ́run ti gbé ìdíje padà ẹni ẹ bá ṣe láàánú lónìí ó lè lẹ́pọ̀ òun náà ni àwọn ni wọ́n sáà lóyìn lọ́la ní ẹ bá ṣẹlẹ̀ òmíì láàánú lónìí ó lè jẹ́ pé òun ní ọ̀padà sáà máa àwọn ọmọ tèèyàn

ẹ̀yin lẹ́sẹ̀ ìjọba ìlẹ́sẹ̀ ìjọba ìlẹ́sẹ̀ ìjọba èyí ti gbàgbé fún yóò bá bá sọ fún yí ló díẹ̀ ní ìyẹn máa dúpẹ́ pé àwọn ah, màjú pé ọlọ́run tó bá jẹ́ pé bá ṣe dáadáa fẹ́ni lọ́jọ́ kìíní àná bóò ní wọ̀n ورحمة بأمره وأصبح يغلق كالثلج على ما أنفق فيها وهي قوية وهي قوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا ọlọ́run ọba ní ẹ̀kọ́ ò ní sọ́dẹ̀ sámárì àwọn afẹ́wọ̀ kiri ká pẹ̀lú èso rẹ̀ táa fún inú kẹfí sọ pé bí àmúwáàlì òun ni bí kámọ́rì yìí pẹ̀lú àwọn dúkìá rẹ̀ àti rọ̀kìríká ó ní pé àwọn mí sọ pé bí sì máa rì pẹ̀lú àwọn èso táa jogún fún àti rọ̀kìríká nígbàtà wá àti rọ̀kìríká yìí ọwọ́ àdìkú tó ti pé fàhásbà yòkọ́lébò kàfáyì àlámá àǹfàkọ̀ fi ń yá ọwá ti ẹni tó ṣe pé kàkà fọ́síà fún gbogbo dúkìá ìlọ́padà lọ gbogbo dúkìá ìlọ́padà pàmù fàhásbà yòkọ́lébò kàfáyì ọwá jẹ́ pé ayé ọwọ́ rẹ̀ kó ẹni títí ń ná ọwá jẹ́ ni wọ́n náà àwọn mọ̀fàṣírù ní sọ pé ọwọ́ ajẹ́ni tó ṣe pé gbogbo ògbà ní ń fi ọwọ́ lura wọn ìṣe ìhé à mọ́ máa rí nǹkan fàhásbà yọ̀kọ́ lébò kàfáyì ọjẹ́ni tó ṣe pé ń yí ọwọ́ rẹ̀ kó síra wọn pé àà èmi lọ́wọ́ àpàdà bàjẹ́ fún tó báyìí tí a lórí bí ìṣe ń nẹ́tẹ́lẹ̀ tí mo ní dúkìá tó ọwá dìpé ní ìtàkàmá wàíyà kọ́ wíyà tó náà láàrùn òṣìyà ọwá gbogbo ẹ padà pàṣófò kọ́ gbogbo dúkìá tó ní ọ padà pàṣófò yẹ́rẹ́yẹ́ aláàrùn òṣìyà lórí àwọn ohun tó ti ní tẹ́lẹ̀ ọmọ tẹ́ fún mi àà ah, ọmọ rí nǹkan lam ó ṣe kéde rọ́bí àhàdá kálì ìbálọ̀ mú orú papọ̀ mọ́lọ́run ni ah, ọba ti máa yẹ nílọ àwọn gbólóhùn ló kó bá mi ẹnu ló bá tèmi jẹ́ àwọn gbólóhùn wo ló sọ onípẹ́mọ́ àdónù àǹtẹ̀lídà áàbì rí àbàdá wà máa àdónù sáà àtàkọ́ ìmáà wọ̀láyé òdìtù wọ̀láyé òdìtù ìlàrọ̀ bí la àjìdánà kọ́yírọ́ ní ní ha kọ́lá bá àwọn gbọ́dọ̀ tọ́tọ́ tó kó bá rẹ̀ ilẹ̀ làwọn olùmọ́ ń sọ pé ẹnu ó lè kó bá yàn púpọ̀ ẹnu ó lè bá tèèrè jẹ́ ìyẹn lè fẹ́nu bá tààrà ìjẹ́ arákùnrin ẹnu ló fi kó bá rẹ̀ ẹnu rẹ̀ jáwáyà ọ̀fẹ́ ẹnu kó bá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run òun náà wá ń sọ pé yá láìtàlẹ̀ náà ó ṣe mìíràn bí àhàdá ọ ọmọ ṣe fún mi ẹgbẹ́ mi ò tí mo lọ mọ́wọ́ gbogbo papọ̀ mọ́lọ́ kámi bá mọ́wọ́ papọ̀ mọ́lọ́ wọn bá ní dáadáa yóò bá máa kí wọ́n wá ó sọ fún pé nínú kóòtù sí àti sọ́rọ̀ rẹ̀ ìwó ah, lówó àjọ àtolówó fẹ́ ti kí bẹ̀rẹ̀ máa nípa máa pọ̀tù ṣùgbọ́n bẹ̀rẹ̀ tó ń gbé rẹ̀ ó lè tẹ́ lọ́la ó á ah, yóò ti máa kó ìrìn ìlú jẹ ìkẹ́ kí ló pé yóò tẹ́ ó lè bínú sí ìrìn ìgbólóhùn ṣùgbọ́n bẹ̀rẹ̀ ní alọ́wọ́jọ́ máa pọ̀tù rẹ̀ kò tó bí máa fẹ́ tó àwọ́jọ́ sáà níbi àwọn ọba táyà rárá ní náà sáà níyẹn náà tí ẹ̀ máa fẹ́ jẹ́ kọ́tẹ́ ẹni tí ń tọ̀ kadà tẹ́lẹ̀ sẹ́lì kan lọ ọ̀tún lọ ọlọ́run níjẹ́ mọ́ ọlọ́run níjẹ́ mọ́ máa gùn ẹ̀tẹ̀ lẹ́ máa gùn pé èyí ọba sọ takú kátà orílẹ̀ owó tẹ́lẹ̀ ní ọ̀pọ̀ ìgbọ́fẹ́ kó bá yí ọ̀fẹ́ jẹ́ ẹ̀fẹ́ látà tó ti ń bọ̀ kọ́lọ̀ jẹ́ máa mẹ́fẹ́ ẹ̀ẹ̀ta nílò àbóló à yóò ní káwọn àwọn kí ní ó gbìyàn jáde ní wọ́n lúyìn tó bá lówó tẹ́lẹ̀ bí pé wọ́n lọ gbà gbìyàn sínú jẹ́ẹ̀lì yóò wí bẹ́ẹ̀ oòró dáadáa kẹ́mi oòró dáadáa kẹ́mi ẹ̀sì máa fẹ́ yóò kó wò ó tó sí ẹ̀sì máa fẹ́ yóò kó wò ó tó ọlọ́wọ́ bá wá ní wà lámtàkún làwọn kí àtúnyà ń sòrò náà wà lámtàkún ọlọ́wọ́ bá ní wà lámtàkún làwọn kọwá tún síkún sí àwọn ikọ̀ àwọn èèyàn tí ẹ̀ yẹnsòrónà tó ṣe pé ń bà tó dòdò ìta tí wọ́n jẹ́ ní pé ẹ̀yà ajá dáwó jọmú ó fi dìde tọ́lọ́mù ní ọ̀sẹ̀ ìjẹ̀kẹ́ láàánú ọ̀sẹ́ni tí ó ṣe bẹ́ẹ̀ fóun náà ọ̀sẹ́ni tó lé ẹ̀ ṣe níjú ní ìláyé lẹ́yìn ọlọ́run ọba wà máa tánà fẹ́sì rọ́ ọlọ́run bá ní kò lè sí fún ẹni tí ó jẹ́ aláìsí láìláyé ilé ìná ma wá bá gbogbo ẹni yóò tọ́ba lẹ́wọ́ sí ọ̀nà tí òsí bá padà táá kàkà tó rí aláàánú àwọn èèyàn máa ń jí ẹ̀yẹ́ pé ń òsì ní ọkọ̀ ọkùn àwọn yọ́ máa wọlé pè ọlọ́run ní pé òlẹ́ẹ̀lẹ́ kalẹ̀ wà láyé tó lè láìrẹ̀ hapọ̀ ọlọ́run ní pé ó ní pé lọ́dọ̀ inú ìwáyà ní ìwáyà kùránì ní òun lọ parí mọ̀tẹ́sì ọ̀rọ̀ ní ònẹ́ẹ́lẹ́kà yẹn pé ònẹ́ẹ́lẹ́ lọ parí rẹ̀ níbẹ̀ yẹn wípé wà láǹtẹ̀kún làwọn fi àtẹ̀lẹ̀ yẹn sọ̀rọ̀ làwọn ní lórí ilẹ̀ ìwọ̀nàká náà mọ̀tẹ́sì ọ̀rọ̀ ní ònẹ́ẹ́lẹ́kà wípé pé a ah, èyàn tí a ti ẹ̀má ń bẹ́ni tí èyàn ó ṣe láàánú kẹrin láwùjọ tó yẹn wà ibi tó wà yẹn náà àti rárá ìṣẹ́ ṣùgbọ́n ìwáyà ní òun ní pé wùlẹ́lẹ́kàlì wà láyá tó ẹ̀rí kéyìn ó ní wìláyà ìláyà ní kéyìn ó máa darí kó sì rí darí òun ló ní ìkápá lórí nǹkan kó sì rí kápá òun ló ní torí pé owó ọ̀yọ́ ń tàwádà táàpé wọn máa retí tó jẹ́ rere ọ̀dọ̀ ọlọ́run bá ní wá ní ọmọ wa wọ̀

àwọn tó máa fi mútò òkè òkà ń jẹ láàrẹ́bí àwọn bàbá òṣogbo òṣogbo lọ̀pọ̀lọpọ̀ ọmọ pa ọmọ ó lè jẹ́ pé òkè àlàáfíà ní gbé o yóò òṣogbo náà gbogbo ń sàmà dákọ ẹ̀rẹ̀ yóò òṣogbo gbogbo òògùn lẹ Yorùbá òṣogbo lọ́tí wọ́n wá ní pé nínú àwọn ọ̀rọ̀ tẹ́wọ̀n mi máa ń sọ ní pé ẹni yóò tọ́ bá lálà tí bá máa lálà tí máa àjẹ́ ara lójú àlá pé ayé lọ́wọ́ sí àbí pé ayé lọ́wọ́ sọ̀rọ̀ rẹ̀ ń gbọ́ sí bẹ́ẹ̀ mẹ́là máa ń sọ ọ̀pọ̀lọ́ má jẹ́ ní ọgbọ́n ọmọ kẹ́ni ọgbọ́n lè máa nígbà wọ́n fi wọ́n fi ní ìtumọ̀ ńgbà tí wọ́n kọ́kọ́ dé tí wọ́n gba orí rédíò wọ́n máa ń ṣe kíní kẹ́ jẹun lọ́dà wọn táwọn yẹn máa ń jà lọ́wọ́ jù wọ́n yóò tó bẹ́ẹ̀ di ẹni pé ń bọ̀ ọ̀tọ̀ tán ìjàgẹ́gẹ́ ń jáde lẹ́yìn ìtọ̀ rẹ bí ìkùkù báyìí ah! àà ẹ̀tọ́ lágbára ni ó tètè máa bọ̀ <laughs> wọ́n mọ̀ pé táwọn bẹ́ẹ̀ ti jù lẹ́ráyọ̀

tó ti pé ìkẹyọ wá sí àmì majority àmì majority tàbá kú èyàn ogún jọ ẹbá yẹ pẹ̀lú èyàn ogún èyàn ọgọ́rùn ẹnìkan àbí èyàn méjì iná ẹ̀yàn ọjà pé jínú lè sí ẹbẹ̀ ẹnìkan àbí èyàn méjì ó ti pé jínú náà lè gba ọ̀nà ìyẹn wọlé ṣùgbọ́n àdámọ́ 99 of 100 èké jínú kẹ̀kẹ́ ṣùgbọ́n pẹ̀lú wa lọ pẹ́kẹ́ èké jínú kẹ̀kẹ́ yìí náà àmì pé ìyẹ́ sàjẹ́bí ọlọ́run ni àmì pé ṣàìtọ́nù lọ́wọ́ sí yẹ̀ náà ni o gbogbo wa wá ṣàìwá ní àmì pé ṣàìtọ́nù lọ́wọ́ sí yẹ̀ yẹn ibi ta ti rí rí ó ń tí ọlọ́run ọba ní pé àwọn tí ò ní ṣẹlẹ̀ sí kò ní làwọn ànábì ọlọ́run orí pé ṣàìtọ́nù ní ní kápá lórí ìtumọ̀ débẹ̀ kí ni tí wọ́n ṣàtọ́nù lọ́wọ́ síbẹ̀ obìnrin tí ó tó tó yìí rẹ̀ òun sì lẹ́tọ̀ sí ní ojú àlà ọ̀fẹ́ lọ́bádé ọ̀ọ̀lẹ́sẹ̀ kẹ́kẹ́ ọ̀fẹ́ lọ́bádé

àwọn obìnrin wọ́n máa ti kí ní ẹ̀dí jù èèwò obìnrin tó bá ti ń ṣe báyìí bá ah, ọkọ ọ̀run rẹ nu tètè jáde sọ́rọ̀ rẹ ògùn kẹ́ńbẹ́ tàbà ọmúdé ògùn náà tọba ti lò òkà kẹ́ńbẹ́ ní tọba ti kí bọ́ tọba bẹ́ẹ̀ sùn kò ní lálábẹ́ ẹ̀mọ́ ọlọ́mọ jẹ ní ọgọ́ ọgbọ́n kẹni tó ń ṣe kí lè òkẹni ọgbọ́n lè rí ìjẹ̀jẹ̀ ẹni tí ń pè ẹ̀ pé òògùn tajàtajà kí ni máa ń pè ìwọ̀n èèyàn méjì rẹ̀ lọ́rà fún òpédù tíbà owó mọ́tò rẹ̀ táyà rẹ̀ torí gbogbo ti ẹ̀sáyà débi pé ẹni ò ní ti ẹ̀sáyà yọ́ wa ló mú ta ogun tajàtajà pé wọ́tọ̀ ọ̀bá rọ́jàtà ẹni tí wọ́n lẹ́ gbogbo ọ̀bá ọbara lòun náà bá sọ́dá títí ìjọba lọ́ra tó ẹkọ́ owó tí a rìn ló ti jẹ mọ́ bàbá lọ́wọ́ yìí àti bó ọ́sẹ̀sẹ̀ wọ́n látòsogbo ọ́lẹ̀rẹ̀ gbogbo tó wọ́n látòsogbo ká wá tajà ní ṣùgbọ́n wọ́n yẹn ní ọba gọ́ ọlọ́màjẹ sókèrè inú ẹ̀ lọ́ba ògbòrò àwọn kọ̀ọ̀kẹ́ ní ọmọ àálọ́ rà tó gbogbo àwọn ọ̀kẹ́ yìí ọ̀bá ṣẹ̀rẹ̀ àwọn kóta nínú òfin ẹ̀sìn tó wá sí Islam ní darí àwùjọ ni irú àwọn yẹn tààzírù rẹ̀ kájẹ̀ fún wọn wọ́n fún wọn sínú sẹ́ẹ̀dì tí wọ́n jẹ ìyá wọ́n ń ná wọn lọ́wọ́ bí ẹ̀sẹ̀ wọn bá ṣe tó wọ́n tẹ̀wà bẹ̀rẹ̀ pé tí ṣẹ́ lò rí ní tòfílọ̀ tí ìrìnàrí kéde wọ́n wà bá wá tẹ̀ àìsíṣẹ́ láwùjọ yìí lé jẹ́ kẹ́lò ní ọ̀padà gbígbá tó wù bọ́yọ́ ní ẹ̀lẹ́lẹ́ ẹlòmí ìgbẹ́jọ́ á lè jẹ́ pé òun ti lọ yẹ ẹwọ́ wọn lọ́ní òun nù ọ̀nà òun nù bí tó wọ́n ti lànà wọ́n máa tà á wọ́n wá padà sí ẹgbẹ́ nìkan tí ó lówó ìbẹ̀ ni ó ti wá dáhùn lọ́la fún ẹ̀ ó tó sì kú ọlọ́run bọ́ba jẹ́ ẹgbẹ́ sáà náà ọ̀sọ̀lọ́ Thank you. olùbéèrè béèrè wípé ní máa ń ṣẹlẹ̀ láwọn táìmù ká wípé tí crowd bá wà ìrú pọ̀ bí kan wọ́n wá ọba jùlẹ̀ nítorí pé ṣe ojúkójú yẹn náà ni bá ti sọ ìyà bí ọ̀rọ̀ ní àwọn ọ̀yẹn wọ́n máa fàlì jẹ̀lú kún fúnra wọn ẹ̀rí pé láyé àtijọ́ tọmọ bá mẹ́rin tààrà kéwù wọ́n ní kọ́ mọ́ máa wókè máa wo àwọn bàbá bàbá tó wé láwà nínú o àwọn bàbá oníjú ìró o wọ́n bẹ́ ìṣẹ́jú pẹ́kà àwọn o wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn

bọ́ fẹ́jú lórí torí tó bẹ̀rẹ̀ gbóhun táwọn náà fi bẹ̀rẹ̀ wà sí wọn wọ́n láwọn ojúbà ayé àwọn bẹ̀rẹ̀ àwọn júbẹ̀ yìí yá jẹwà ládùúgbò yìí àwọn júbẹ̀ yìí oṣó jẹwà ládùúgbò yìí kọ̀ fi kí ìyá jẹwà ládùúgbò yìí kọ̀ oṣó jẹwà ládùúgbò ilé ìyá jẹ́ tó ń yàn sí ẹ̀mọ̀ gbóhun gẹ́ ń bẹ ara ilé gbóhun yàn lọ́tọ́ fojú bá rẹ̀ fún tó fi bẹ̀rẹ̀ ọ̀dá mọ́ súnà lọ́dẹ̀ wà sí níbi alhamdulillahi rabbil alamin bọ́ jẹ́bìkẹ́ tó ń wo oòrùn tó lójú kẹrin ojú rẹ̀ ọpamọ́ inna hamdalillah ó ti bàkẹ́jẹ́ bismillahir rahmanir rahim ó ti bàkẹ́jẹ́ tó wẹ́n bí ó lè pọ̀jẹ̀ sí ẹ̀ mọ̀kọ́dímọ̀ rẹ̀ gẹ̀yìn mẹ́wàá ìgbà ìgbòlélé ẹ̀rí mọ bẹ́ẹ̀dẹ̀ jù àwọn mọ̀kọ́júmọ̀ bẹ̀bẹ̀bẹ̀ olélé tí ó ti kú àwọn ọ̀rọ̀ wá ní àfihàn mọ̀kọ́júmọ̀ rẹ̀ tó ti pé àwọn àlùjẹ̀nú ẹni ọba wọ́tọ̀ wá àwọn àfáàtàn lálùjẹ̀nú àlùjẹ̀nú tó ló gbogbo ọjọ́ orí rẹ̀ tí ju 6,000 years mẹ́lòó wúlò ọ̀gá àgbà nínú àwọn ọ̀gá

tọba jó ń súnà tó gbádùn ọwọ́ ọ̀pọ̀ òkè òkè wọn rẹ̀gẹ̀ dáadáa ní ó ti yẹjú nǹkan tó pọ̀ lóṣẹ̀lẹ̀ ayé wọn àbá àtàwọn ìwọ̀n ní kírun wọ́n ni láìláìlọ́lá ti tó ti táwọn wọn ní kírun ẹgbẹ́ omi sí kírun náà ní àkíbọ̀ ní jọ lọ́wọ́ bá lójú ní òkè lẹ́yìn àtùbá ẹlòmí lè máa bèèrè wọn wòlí àgbà ní ṣé wà àgbà ní bó wá ní àwọn tó ní ìtẹ́lọ́wọ́ ọlọ́run nìkan ló ṣe bá dó torí pé fíyàn bá bọ́ ọlọ́run dó àlùjẹnú jẹ́ ń sọ níjọ́ kan láàrin ẹni ìlú kan wípé à mo fẹ́ ṣe Islam ṣùgbọ́n Islam tí mo fẹ́ ṣe Islam táàjì ni ó ní ìṣe Islam àwọn ilé Islam táàjì nílùú táwọn ìtàn orí táàjì ni ń súnmọ̀ nílùú ìtàn àjẹ̀nú wọn sọ pé sọ́rọ̀ àwọn ìsìláàmù ni ọ ti níbi tí gbogbo ajọ́ ń tàdé ìhìn ìsẹ̀ ìsìláàmù tí wọ́n àjẹ̀nú tí wọ́n láti rí bó wá ní ìjọ gbìdà lòkì yàmọ̀ tó gbìdà so alimohim òun ni pé méjèèjì náà ló lè ṣẹlẹ̀ nípa pé ẹni wọ́n bá ní jíìmù tí ń lò tó

àwọn ará ilé àwọn ọmọdé bíà má sí ibi tó ń pè sí ìwọ̀n ní ah, ẹ̀kọ́ lè ìjọ tí wọ́n gbé òun ọ̀rẹ́ tó sọ gbólóhùn yẹn rárá kò sẹ́gbẹ̀ tó wù rí òun ọ̀rẹ́ tó sọ gbólóhùn yẹn ó kẹ́ pàtì báyìí fún lọ́sùn tó wí ní kó òun pàì bá òun lọ́sùn ó dá ọ̀rá yìí tó di yáwó gbóhùn sí bàmọ́ ni sádáwó bá fẹ́ wá ọmọ fẹ́ ló bẹ̀rù ìrùn ọlọ́run bó fẹ́ yọ́kẹ̀ jẹ́ kéèyàn gbàgbé ẹ̀ torí bá nẹbí fún wa láwọn ìdílé ilé lórí àwọn àdúrà ẹ̀ bí ẹni ọba sọ pé àwọn olùkẹ́lẹ́ mọ́tì láìta mọ́tì ìṣáìdì mọ̀ ọ̀pọ̀lọpọ̀ mẹ́ta lójúmọ́ láti júwe ṣẹ̀tọ́nù nípa ọkẹrin nǹkan rẹ̀ ṣùgbọ́n nìlú dípò pé èèyàn wá èèyàn bá wù látara wọn ta fi kọ́ọ́lẹ̀ fún pé ọ̀sẹ̀ ìṣẹ̀yọba bákan náà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí yẹn bá ní nǹkan kí lè yẹn ó fi protect ààrẹ òun náà láti sọ yẹn nínú rẹ̀ náà ni ìmọ̀ ṣá ọlọ́ láàkó wọ́tọ̀ ìgbàlódà kí wọ́n máa fi protect rẹ̀ nínú ọ̀gá tí ẹ máa ń protect dúkìá òun ni kéèyàn máa ṣe àbíkáàrù láwọn pàápàá jùlọ àwọn àyà àtìwọ̀súwà tó jẹ́ alìmọ̀ràn tó rọ̀ tó jẹ́ ìdá máa ń ṣe tá máa fi wá ìsọ̀rọ̀ nínú rẹ̀ ní ayẹ́ tó kù sí wa ká máa pé ó dà sí máa ń wá ìṣọ́ lọ́dọ̀ ọmọ tàbí agbọ́n lè níwájú àbí nígbàyà tákàmù tó jẹ́ protection ṣọ̀bẹ́ náà wá ní àwọn dúkìá wa náà lọ́wọ́ fẹ́ jẹ́ protection kò lọ́ọ̀tà náà يا دنيا لا تبالي سبحانك